nígbẹ̀yìn nígbẹ̀yìn nígbẹ̀yìn nígbẹ̀yìn means in the hand. nígbẹ̀yìn means in the hand. ó dúpẹ́ lọ́wọ́ àwọn òbí rẹ̀ nígbẹ̀yìn. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn òbí rẹ̀ nígbẹ̀yìn.